ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 إخوة الكرام والأخوات السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àánú ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ ọ̀pọ̀lọpọ̀ oore fún ẹnìkọ̀ọ̀kan wa èyí tí ó dájú tí ó sì rújú ni pé oore tọ́lọ̀ máa ṣe fún ẹ̀dá ó lọ́gàá ọ̀gá oore náà ni kéèyàn ó jẹ́ mùsùlùmí ọ̀gá oore òun náà ni kéèyàn ó wà lórí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa wa sallam ẹni tí ọlọ́run bá ṣe mùsùlùmí tọ́lọ́run ọba tún wá ní kó jẹ́ olùgbẹ̀ngbẹ́ rírìn lórí agbọ́nrin anabiwa Muhammad that is ó jẹ́ ẹni tó já sí pé ó ń sojú kòkòrò àti má gbé ẹsẹ̀ kọjá ìlànà anabiwa muhammad kọjá ojú ẹsẹ̀ anabiwa muhammad lágbègbè islam ti ń ṣe eléyìí orí ńlá ni tó já sí pé ọlọ́run ọba kan fi ṣàwálẹ̀ ṣàní a rí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbà míì kódà àwọn tí máa lọ bá àwọn àfáàǹgbà tán bá kójọ tán bá pàdé pọ̀ wípé wọ́n ń fowó tọrọ nìna ẹ máa gbọ́ ẹgbowó eléyìí ẹ bá ń fi tọrọ kẹ́mìmí ogun egbele yìí efi fi tọrọ kíṣẹ́ mi ó máa lọ déédéé ẹgbẹ́lẹ́ yìí ẹ tọrọ ẹgbẹ́lẹ́ yìí ẹ tọrọ àmọ́ ẹgbẹ́lẹ́ yìí ẹ tọrọ kẹ́sìn mi ó lékún kígbàgbọ́ ó lékún kìí sí so ló fà á tó fi já sí pé ẹni ọlọ́run bá wá rántí tọrọ tó sì lóore tó ga jùlọ ẹni tọ́lọ́run bá ṣe é fún ó gbọ́dọ̀ máa yí ma ó sì ìyẹn ló fà tó fi já sí pé à ń bẹ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ntọ́lọ́wọ́ bá ṣe fún wa lóore pátá àti yìí ti ń jọ̀gá àtàwọn àyókù rẹ̀ nínú rẹ̀ kọ́lọ́májẹ́ ó bàjẹ́ mọ́ wa lọ́wọ́ kọ́lọ́n kó ṣàlékún rẹ̀ fún wa ọ̀lẹ́lá ilaha illallah lẹ́yìn náà tọrọ ìkẹ́ àti gẹ́ ọlọ́run fún òjíṣẹ́ ńlá anábìwá muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti gẹ́ ọlọ́run kọ́lọ́n bá ní mo bá wọn ara alẹ́ tí wọ́n já wọn olùgbọ́ ọba gbọ́ àti àwọn sàhábà láì yọ ẹnìkan alẹ́ láì dẹ́nìkan sí torí tá a bá pèèyàn ní sáabé ó ti yí àwa wípé àwọn tí wọn ò ṣàbòsí pẹ̀lú ànábì ní jẹ́bẹ̀ ó ti yé wa wípé àwọn tí wọn ò lónú méjì pẹ̀lú ànábì ni wọ́n ń jẹ́ sáabé kódà bá a bá tiẹ̀ ráwọn kùdìẹ̀kudìẹ̀ kan lọ́dọ̀ àwọn kan sí mélòó kan sí méjì mẹ́ta èyí ń gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ yẹn nìyí ń ṣùgbọ́n ìjẹ́ sáabé wọn ó gbé ọlá tí ń bẹ fáwọn tó bá wá lẹ́yìn wọn mi so gbogbo ohun tí wọ́n ń jẹ́ sábì ànábì pátá abẹ́lẹ́ wọn ọba kọ́lọ̀ ń bá ní ṣàlékún ìyọ́nú rẹ̀ lórí wọn ìgbàgbọ́ tiwa ni pé ẹni ìyọ́nú ni wọ́n látòkè délẹ̀ àtúnwá ń bẹ lọ́wọ́n àlékún ìyọ́nú rẹ̀ kó máa bẹ fún wọn bákan náà gbogbo ohun tí ń jẹ́ àlùmọ́ ànábì wa Muhammad lápapọ̀ ìyọ́nú ọlọ́run kó mọ́sá ẹ̀ máa bá wa náà abẹ́lẹ́ àwa àtàwọn aráalé wa àtàwọn ọmọ àtàwọn àrọ́mọdọ́mọ wa kọlọ̀n kí ó kà wá kúnnú àwọn ẹni ìyọnu náà kó sì má dáwọ́ rẹ̀ dúró lórí àlùmọ́ yìí títí dijọ́ gbẹ̀ndé alqiyama àmú kí àwọn sheikh wa afa wa fadilatu sheikh Qamaruddin Yunus hafizahullahu wa ra'a wa saddada khuta abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala sábà bí dáadáa tọ́lọ́ lò wọ́n fún láwùjọ wa yìí kọlọ̀n dákun kí ó járe wọn pẹ́ yìí kó sì jẹ́ kí irú wọn pọ̀ láwùjọ wa ọ̀lẹ́lá ilaha illallah àwa bẹ̀ lọ́hùn gbogbo tí wọ́n bá kú tí wọ́n lò nù gbèsè ayé kọ́lọ̀ ń dákun kó má fi wọ́n ṣàpèjúwe burúkú láàrin wa ọ̀lẹ́lá ilaha illallah bákan náà lákì gbogbo àwọn tí wọ́n jẹ́ àlùfáà wa náà tí wọ́n ń bẹ pẹ̀lú àwọn ṣẹ́ẹ̀kù wa tá a bá ń sọ̀rọ̀ dáwà dáwà kọjá aṣẹ́ téèyàn kan máa ń dà yà á kọ́ ìyẹn ló fa tó fi jásí pé ọlọ́run ọba ṣẹ̀ṣẹ̀ àwọn èèyàn kan ó yàn wọ́n ti anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí a rí nínú wọn tó ní lẹ́yìn ìgbà tó ọlọ́run ọba wo àwọn àwọn ló dáa jù nínú àwọn ẹ̀dá rẹ̀ tọ́kàn wọn dáa jù lọ ọlọ́run ọba máa wọn yóò jáde ó wọn lànàbí ó ṣe wọn lójíṣẹ́ lẹ́yìn náà lọ́lọ́run tó wá wò pé àwọn àwọn olótún wá dáa jù tó tún kúnlẹ̀ àwọn yìí lọ́lọ́run wá fàyọ ló wá yàn ti àwọn ànábì ọlọ́run so àwọn sàábì anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba júwe wọn nínú suratul fatihi pé anabi dàbí gita lọ ta ti díẹ̀ bọ́lẹ̀ tó wá yọ gbòǹgbò sínú lẹ̀ tó ń wá yọ jáde tó wá dúró kódà bí òbájò tí ń rí báyìí náà lọ bí igi ewédú lápèjúwe ẹ rí i pé bójú bá ń rọ kò ní í dàwó bátẹ́gùn bá ń fẹ́ kò ní í wó òun náà kọ́ àwọn gbòǹgbò tí ń bẹ nínú ilẹ̀ ń ló mú ẹsẹ̀ rẹ̀ dúró ọlọ́run ọba níbo ti ṣe ànábì àtàwọn sàhábà nìyẹn gbogbo àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú àwọn àlùfáà wa lórí iṣẹ́ dáwà àbẹ̀lẹ̀ wọn bá Allah subhanahu wa ta'ala kálukú náà ń ṣe láti fi wojú rí ọlọ́run ní kọ́lọ̀n jẹ́ abojú rí ọlọ́run pàdé ń bẹ̀ kọ́lọ̀n kó kakúnú òṣùwọ̀n aṣẹ́ rí ẹnì kọ̀ọ̀kan wa. ntí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ ká fi wa létí níbàámu sí àwọn tó jásí pé àwọn àlùfáà wa tí à ń bẹ lọ́dọ̀ wọn bí gbogbo ń tà ń wí yìí kìí ṣe àìmọ̀ fún wọn ṣùgbọ́n mi bá bi wípé kákan tó ń gbọ́ lẹ́nu ẹlòmíì náà òun náà lélẹ́yìí ń já sí òun náà ni athabatu ala sunna wa shubhat a'da'iha ìfẹsẹ̀múlẹ̀ lórí sunna nabiwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ìrújú tí àwọn ọ̀tá súnà tí wọ́n máa ń gbé wá ṣe rí tọ́pìkì yẹn tọ́pìkì méjì ni tó já sí pé ìkọ̀ọ̀kan nú ẹ̀ ó tó ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ láti sọ ọ̀rọ̀ nípa asabatu ala sunna gbogbo èèyàn tí ọlọ́run bá ní kí sabatu wà fún ń tá ń pè ní asabatu tá a padà tó fúnra wa gbogbo ẹni tí ọlọ́run bá ní kí sàbáàtù máa bẹ fún irú ẹni yẹn ṣubuhatul àdá látàdúró àwọn àrújú táwọn ọ̀tá bá ń gbé wà ò ní kó nira bá ṣùgbọ́n àwọn èèyàn tọ́lọ́run ò bá tì ní kí sàbáàtù wà fún àwọn àrújú tí ò tó nǹkan tó jásí pé ó fúyẹ́ ju owó aláǹtakùn lọ tó bá dé yóò dààmú ru ẹni bẹ́ẹ̀ ìyẹn ló fà tó fi já sí pé ìní bùkátà wa sí asabat ala sunna ìfi ẹsẹ̀ múlẹ̀ lórí sunna ìní bùkátà wa sí ó wúwo púpọ̀ ó sì pàtàkì ju bá a ṣe ní bùkátà sí kama subhatu lọ kí ló fà tá a fi sọ bẹ́ẹ̀ a rí i pé tá a bá wọnú àwọn sàábì anabi wa muhammadu wa alayhi majma'in a rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn yìí sábà béèrè nípa àwọn fitan aktharu sahaba la yasalunahu anil fitan so àwọn tẹ́ ẹ máa rí tí wọ́n máa béèrè nípa fitina pé fitanu fitina báyìí tó bá wáyé bó o la ṣe fẹ́ sá fún díẹ̀ nínú wọn ni kódà afẹ́ lè fi ìka ọwọ́ afẹ́ lè fi kà wọ́n pé ká béèrè nípa pé fitina torí pé eŋti ọlọ́run ọba fi rọ̀ wọ́n lọ́rọ̀ tọ́lọ́wọ́n ọba fi kẹ́ wọn òun náà ni asabat káwọ́ alifáwọ́ abubakar siddiq radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in nígbà tá anabi sí al-isra wal mi'raj tó rìnrìn àjò lọ sí láti makka lọ sí sham ẹ lọ sí kíláàtì ń pè palestine tó tún wá gbabẹ̀ lọ sí sánmà kò tún wá dún sánmà ayé nìkan ó wá dé ó tún kọjá sánmà kejì sọ́hùn wọ́n sì ní tó ń bẹ láàrin sánmà kan sí kejì bí irin five hundred years ó ní so ó wá lọ lóru kan ó dẹ̀ dé láti Maka lọ sí Jerusalem yẹn ní Palestine kìí ṣe èyí tí àwọn lárúbáwò bá rìn nìyẹn lílọ bíbọ̀ wọn pẹ̀lú nǹkan ọ̀gùn tí ó yanjú dáadáa wọn rìn fóṣù kan ó wá lọ láàrin òru ilẹ̀ ti sú kó tó lọ ilẹ̀ òsì mọ́ ó dé àárín òru yẹn náà ló lọ sánmà ló dé ṣe é mọ̀ pé àwọn kèfèrí nígbà tí wọ́n wò pé ẹ̀há ọlọ́run ti mú ìròyìn tó mú wá yìí ń tá a fi ra àwọn èèyàn kókò lẹ́yìn ẹ̀gánu ó ní pé ńgbà tá a bá sọ fún wọn pé ẹni tẹ́ ẹlẹ́ni tẹ̀lé ẹgbọ́n tó tún wí irọ́ ní ń pa kódà kan mọ̀ tí pé nírọ̀ gan tí wọ́n bá ti gbé lẹ̀ fún wọn pé ó lòun ṣe báyìí òun tún ṣe báyìí ẹgbọ́n sẹ́yìn tòótọ́ ni àwọn èèyàn ó lè ronú sí wípé a ah, ajá sí pé eléyìí ń parọ́ fún wa láti ìjọ yìí ni torí pé n tó sọ yìí ò ṣe kí ni kò pọ́síbù ìgbà tí wọ́n lọ pàdé èèyàn wọ́n pàdé ẹni tọ́lọ́run ọba ti fún ní sabat tó já sí pé ìrújú bó ti wù kó lágbá tó torí ìrújú tó lágbá lélẹ́yìí bó ti wá òkú lágbá tó ọlọ́run ọba ti fún ní ìfẹsẹ̀múlẹ̀ tí ó lè gba ìrújú dànù tí ó lè gba ìrújú dànù ìyẹn náà ń pè ní aliyakinu jazim so ńgbà tí wọ́n gbé dọ́dọ̀ sayidina abubakar radiyallahu ta'ala anhu wípé ọ̀rẹ́ rẹ̀ tún wá gbọ́ ìmọ̀ tó tún sọ ó ló ń lọ Jerusalem ní Palestine lóru òní lẹ́yìn ìgbà tílẹ̀ ti ṣúfà tí gbogbo wa ti wọlé lọ sùn ló máa ló ń lọ ó mà tún ti jí sáàárín wa láàárọ̀ yìí ó tún wá níyẹn nìkan kọ́ òun tún lọ sí sánmà òun tún kọjá sánmà keje ṣé wọn ló tún gbélé yìí gbọ́. Abubakar sọ fún wọn wípé èyí tó le jù yẹn lọ náà ó ti sọ mo ti gbà á gbọ́ ó pèrè lánàbí ó pèrè lójíṣẹ́ mo dẹ̀ gbà. so bó o ní o sì wá sọ eléyìí tí wàá di nǹkan ní etí mi jama èyí tí wọ́n ń pè ní thabatu nìyẹn a rí i pé ìṣẹ̀lẹ̀ yẹn ò tí ì ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ká tó gbé wa ṣùgbọ́n torí pé n tá n pè ní asabat ìfẹsẹ̀múlẹ̀ ń bẹ fún Abubakar àtàwọn sahaba mi tí wọ́n sọ fún kíní yẹn ò fi wọ́n kò mú wọn kúrò lórí ntí wọ́n gbọ́yé kò sì mú wọn pé òdodo ní irọ́ so bí kìí ṣe pé ó tó fún wọn ní àmọ̀dájú sí ni yẹn ló fà tó já pé ìní bùkátà sí ń tán pé ní asabat gẹ́gẹ́ bí mùsùlùmí bùkátà wa tá a ní sí ojú bùkátà tá a ní sí ìmáàmà ṣubhátù lọ torí pé aṣubhátù la tafna wala tanqadi wala tantahi ntí wọ́n pè ní ìrújú báwa bá kú láyé táwọn àmì ìbá tó ń lo ayé lẹ́yìn wa ọ̀tọ̀ ní ìrújú táwọn ó tún bá so ìrújú ò lè ṣe kí kò lè tán àwọn àrújú kan bẹ táwọn yẹn ti gbére lásìkò tiwa yìí tó yá pé àwọn àfáà tó ṣáájú ò mọrú àwọn àrújú yẹn táwọn bá tún kò láyé àwọn ni ó tún ronú nǹkan míì pé kí la tún lè fi sẹ́rí wọn kú lórí ẹ̀sìn wọn á tún sọ ọ́ dìrújú wọn á tún gbé wá torí ẹ̀ lọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala fi sọ fún wa pé wala yarda ankal yahud wala nasara hatta tattabi'a millatahum ọlọ́run ọba ní àwọn yahud àtàwọn nasara wọn ò ní ẹ́fà yọnu sí yín kódà má bá ń rí yín tán rẹ́rìn ọlọ́run ọba ní inú wọn ò ní dùn sí yín ìgbà wo nínú wọn tó dùn sí yín hátà tẹtẹbi amilẹtẹhùn ó dìgbà tó o bá tó gba tiwọn tó o bá tó ń ṣe ẹ̀sìn wọn ìgbà náà nínú wọn tó dùn sí ọ ṣé wọn pé ẹni tínú rẹ ò dùn sí yàn kò sí rújú tí ò ní lè máa mú wa ìgbà kan làwọn rújú pé fawailul lil musallin ìbọ́lọ́wọ́n bá gbé pé òfò fáwọn tí ń kírun ṣẹ́rẹ́ àwọn rújú yà án bàbá wa kan àwọn ìyá wa kan lẹ̀ yóò bá wọn ti bá yín tí wọ́n ní à tó tọ́ mọ̀ ní ọlọ́mọ ṣépè fáwọn tí ń kírun kí làwọn ń kírun fún. ìgbà tó lọ́wọ́ bó ka kú ọlọ́wọ́ ọba gbé àwọn àfáà tí yóò ẹ̀ dé wọ́n ní rárá onírú àwọn àlùmọ́sọ̀lónà tọ́lọ́wọ́ ọba ń sọ àfi tí wọn náà bá ń bẹ nínú wọn lókù tọ́lọ́wọ́ ọba wayamna'una al-ma'un ọlọ́run ọba láwọn tí ń kírun tó já pé wọ́n wà lórí irun àmọ́ ọkàn wọn ti wà ń bò míì wọn àfọkàn sórí irun bọ́dì ní bẹ ní orí irun tí wọ́n ń kí ṣùgbọ́n ọkàn wọn tá a fi ń sin lọ́hùn tó jẹ́ ọ̀ẹ́ kí la ti ń pè é ojúlówó ààyè tó pàtàkì jù téèyàn fi sin lọ́hùn ọkàn yẹn ò sí níbi ìjọsìn yẹn bákan náà tó bá fọkàn sí gan yóò fọkàn sí ti torí èròǹgbà tó yàtọ̀ sí tọ́lọ́hùn ni onáà ni mura'atun nas ó fẹ́ káwọn èèyàn máa rí i pé èmi náà ń kí o tí o máa bẹ̀lẹ̀ mìíràn ọlọ́run láwọn tá a ṣépè fún nìyẹn kì í sẹ̀yìn tẹ́ ẹ̀ rí bẹ́ẹ̀ so ìrújú yóò ń kálẹ̀ ó wọn kẹ torí kèfèrí kan sí kó tó máa fi yóò ń bá wa jagun torí pàtí mà pé a ti já irọ́ yìí yìí ò wúlò má so tó bá yà wọn tún gbé mi náà wá wọn tún gbé mi náà wá ìyẹn ló fà tó fi pé ń ta àkọ́kọ́ nídìí ni pé a ní ń ta ń bẹ lórí ẹ̀ só yé wa só sì dá wa ní ojú wípé ọ̀nà ni tó bá ti yéèyàn tó bá ti dá yẹn lójú ibẹ̀ náà ni ó ti mọ̀ wípé ẹni tí mo wá gbàgbọ́ yìí o àwọn èèyàn kan máa gbèrú ju wa o mo ní agbára àti lè takò ìrújú wọn àbí mi ò lé agbára àti lè takò ìrújú wọn mo sáà gbọ́dọ̀ kọ́kọ́ mà wípé ìrújú ni anabawa muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ alimasihu dajjal ó sọ̀rọ̀ ẹ̀ fún wa wọ́n pè ní antichrist anabi sallallahu alayhi wa sallam ní nínú àwọn fìtínà tí ó tọwọ́ rẹ̀ jáde ní wípé ọlọ́run ọba allah subhanahu wa ta'ala yóò fún un lálùjáná yóò sì fún un ní iná yóò sì máa pàṣẹ kójú òwúrọ̀ yóò sì máa rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì máa pàṣẹ kóòrùn òwúrọ̀ yóò sì máa rọ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ yóò máa pàṣẹ fún irúgbìn kó máa wù kó sì máa gbó lẹ́ẹ̀kan náà yóò sì máa gbó yóò sì máa wúlò fáwọn èèyàn yóò sì rí iye tó ti gbó ẹgbà fún mi àgbà fún ọ yóò sì ní kí gbogbo irúgbìn wọn kú kódò wọn gbẹ kó má sí nǹkankan fún wọn yóò sì máa ṣẹlẹ̀ torí pọ́lọ́n fẹ́ lóní fìtínà ni sẹ́rí bọ́rọ̀ rẹ ti rí ó yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn tí Ọlọ́hun bá sọ nínú Al-Qur'ani yìí pé wa ma unzila ala al-malakayn bi Babila Haruta wa Maruta àwọn màlẹ́kà méjì ọlọ́run la sọ wọn kalẹ̀ sibabil harut àti marutu ni àwa fún wọn ní nǹkan tí àwa iṣẹ́ tá a wá gbélé wọn lọ́wọ́ ni wípé ẹ máa kọ́ àwọn yẹn láṣàsí ẹ máa kọ́ wọn ọlọ́run sì mọ̀ pé gbogbo ń tí ń jẹ́ àṣàsí ká máa ṣàṣàwọn èèyàn kò sí èrè ń bẹ̀ tọ́lọ́lọ́ ni wala yuflihu sahiru haythu ata alásàtì ò lè jèrè bọ́lọ̀ wọn bá ti sọ nìyẹn àmọ́ Ọlọ́run wá ní ẹ̀yẹ́ máa kọ́ wọn Ọlọ́run wá ní wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur ẹ wò nǹkan táwọn yẹn bá wá dé pé a fẹ́ kọ́ wọn máa sọ fáwọn yẹn pé innama nahnu fitna àwa tẹ wá báyìí Ọlọ́run fi wá ṣàdánwò fún yín ó fi wá ṣe fìtínà fún yín ni o wàhálà ni wá fún yín o fala takfur ẹ má di kèfèrí pẹ̀lú ń tẹ́fẹ́ wá kọ́ yìí ọlọ́run tí wọ́n ní wa yata'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawji àwọn náà kọ́ àwọn èèyàn bá ṣe máa ń dàárín ọkọ àtayàrú bá ṣe máa ń túlù bá ṣe máa ń tú iṣẹ́ bá ṣe máa ń tú léèwé pé àṣà sí ọ gbogbo ọmọ léèwé rẹ ó lọ àwọn náà kọ́ yàn àṣà sí ọ ẹyẹ ẹyẹ òní wọnú lé rẹ mọ́ àwọn náà kọ́ yàn síbẹ̀síbẹ̀ náà wọ àwọn màlẹ́kà méjèèjì yẹn ọlọ́run àwọn èyí ṣe kìfìrí torí pé iṣẹ́ tọ́lọ́run gbé fún wọn ni wọ́n ṣe kíni náà wá ṣe. ṣẹ́rí ní tí wọ́n ń bẹ lọ́wọ́ wọn wọn Masihu Dajjal àwọn nǹkan tó ń náà máa ṣe àwọn nǹkan tó jásí pé téèyàn ò bá ní ìdúró déédé ìdúró ṣinṣin ọlọ́run dákun má jẹ́ àṣà àgbákò àsìkò ẹ̀ tó ráwọn sàhábà náà kò sáà nẹ́bí ọlọ́run ọba kan tí e fáwọn ìjọ rẹ̀ nírò wípé masihu dajali ń bọ̀ bá nabi wa muhammad ti wí sallallahu alayhi wa sallam ó sì ní kò sá nabi ọlọ́run kan tí ó fún àwọn àjọ rẹ̀ nírò rẹ̀ táwọn àjọ rẹ̀ kì í wá sọ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run dákun má jò wa láyé láfi pé fìtínà ńlá ni ó ṣe ọlọ́run wájú arákùnrin kan wípé ẹni tí mọ́ni rẹ̀ ó ga jù lásìkò yẹn ni arákùnrin kan tó ṣe wípé mùsùlùmí ni màsíwù dàjálì ń pa àwọn èèyàn ń jẹ́ àwọn èèyàn gbogbo ohun tí ń ṣe yìí náà ní rí ká pàṣẹ fójò kó sì máa rọ̀ ká pàṣẹ fóòrùn kó wọ̀ kó ràn ká pàṣẹ fóṣùpá kó yọ kó kú gbogbo ń tà nábì sọ ń pátá ó náà mà pé ń ṣẹlẹ̀ yóò máa sọ fáwọn èèyàn pé òpùrọ́ ni òun sì tún máa takò pé irọ́ ni ń pa ìrújú ni à ìmánì ni o wàláhì ìmánì táǹpẹ̀ ń sàbáàtù nìyẹn dúró déédéé ìfẹsẹ̀múlẹ̀ lórí òdodo yóò wá ní ẹ lọ́mọ wa ńgbà bá mu déwájú ẹ̀ yóò wá ní gbọ́ ni irọ́ ni yóò wá ní à sọmọ pọ́lọ́ máa ń pààyàn ni ni ọlọ́run á máa pààyàn ó sì máa ń jiyàn àbí ni mo sì lọlọ ní mi olóògbà ó dáa ń anabi ni yóò máa bí pé sọ ti wá gbà mí òpùrọ́ ni ọ́ irọ́ náà ló ń pa ẹni tá a ti pa tó ti kú tó a tún jí tó sì kàn báyìí pé òun kú òun jí òpùrọ́ ni ọ́sẹ̀ yóò tún wá tún palẹ̀ kejì yóò tún jí pé sóò tí wàá gbà yóò ní irọ́ mi ò gbà irọ́ ló ń pa èyí sọlọ́hún òpùrọ́ ni ọ́ yóò tún wá pa lẹ́ẹ̀kẹta yóò tún jí sóò tí wàá gbà yóò ní mi ò gbà irọ́ ló ń pa lẹ́yìn yíyún anábìyẹn kò ní lè rí pamọ́ yóò wá fẹ́ pa ayẹyẹ pé kò wá ní rí pamọ́ ọlọ́run ní fún lágbára rẹ̀ mọ́ lórí yìí o látara ìdúró déédéé sòyẹn ló fà á tó fi jásí pé ṣe é mọ̀ pé àwọn nǹkan yìí téèyàn ò bá ní ìdúró déédéé lórí ẹ̀ ẹ̀ ń tà ń ní sunna nabi sallallahu alayhi wa sallam àwọn nǹkan tí ò tó nǹkan làwọn yóò kàn máa fi ṣẹ́rí yẹn kó ń bẹ̀ tó torí ẹ̀ ló fà á tó fi já sí pé láfi sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé bùkátà ta nísìntànpé ní afabat ojú bùkátà tí a ní sí ká máa ṣubuhatu lọ torí pé gbogbo akọ́lá lè dá ṣubuhatu mọ̀ àwọn alifásí máa ń sọ fún wa pé aṣubuhat kọtọ́fà nínú tó yára ba tèèyàn jẹ́ tó sì yára gbé ni kó lórí òdodo òun náà ní tàǹpé ní ṣubuha àwọn ìrújú so torí ẹ nígbà tá a bá ti máa ń tà ń ṣe gbogbo ọjọ́ tí rújú bá dé yóò máa bá wa lákọlákọ ni kí là ń pè ní asabat nínú èdè lárúbáwá tí wọ́n bá ní asabat a máa túmọ̀ kéèyàn wà lórí nǹkan kó sì má kú lórí nǹkan yẹn ọ̀nà ni albaqa'u wal istimrar wa adamu zawal an shay ká wà lórí nǹkan ká sì má kú lórí nǹkan yẹn sẹ́rí lè ní tèdè lárúbáwá ntẹ̀yàn bẹ lórí ẹ̀ tó takulé lórí pé àní ìní fílẹ̀ ó lè jẹ́ ní tó dá ó sì lè jẹ́ ní tí ò dá lẹ́bi di pé àwọn èèyàn kò sẹ́ni tí èyí ní tá ń pè ní asabatu lórí tó bá ní ìgbàgbọ́ ń pa ẹ̀ kò sẹ́ni tí èyí ní bẹ́ẹ̀ bá ń bẹ lórí ìlànà burúkú kan sìn tó sì fi tì sọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ pé ìsìláàmù náà ni òun ó dúró lórí ẹ̀ pé kò sí ní ẹ lè sọ. So láì bá ṣe bẹ́ẹ̀ ni gbogbo táwọn àlùfáà súnà ti sọ láwùjọ yìí náà kò yẹ ká rẹ́ nìkan tí ó tún máa lóun ṣe òun tẹ́sọ̀ funfun kan lẹ̀ mọ́ àbóhun tó ń lò lónú mọ́ṣáláṣí mọ́ ṣùgbọ́n òun náà takú ti náà ni kò sí ń tẹ́lẹ̀ sọ kéde sórí tí ló ti bẹ̀rẹ̀ Abu nínú àwọn tá a bá kọ́kọ́ máa rántí nínú àwọn mùsùlùmí ni pẹ̀lú gbogbo dáadáa tó ṣe fún anabi wa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gbà tó di pọ́npọ́ kakú tó fi di pọ́npọ́ kakú anabi sì ń sọ fún wípé kó la ilaha illallah sọgbọ́lọ́ la ilaha illallah tó o bá sọ màá fi dúró fún ọ níwájú ọlọ́run láti gbìjà láti bọ́ bẹ́lọ̀ láti lò lẹ́rìí fún ọ wípé mòmìnì ni ọ níwájú ọlọ́run ṣùgbọ́n gbà tí ó lọ ní fa inni amutu ala millati abai anabi fimilẹ̀ mo gbọ́ tó ń sọ yé mo sì mọ̀ yí pé tó ń sọ òdodo ni àmọ́ ń táwọn bàbá mi ń bẹ lórí ọ̀hún fẹ́ kúlé lórí ó ní sàbáàtù lórí lórí aburú ó dúró ṣeṣeṣe kò sì yẹ lórí aburú yẹn ló fà tó fi jásí pé gbogbo ẹni tó bá dúró lórí nǹkan tí ò kú òun bẹ́ẹ̀ tẹ́mi rẹ̀ ò ṣe kò túmọ̀ sí pé nǹkan yẹn dáa solofa tó yá pé òṣùwọ̀n tá a fi mọ téèyàn dúró lé lórí téèyàn sì takú lé lórí sódà àbí òdà kìí sòṣùwọ̀n wípé báwọn èèyàn bá ṣe gbé ilẹ̀ ara wọn láàfin wọn sòtú bá ní asabatu nínú lọ́dọ̀ àwọn àlùfáà in tó ni kéèyàn ó dúró déédéé lórí òdodo àti orí ojú ọ̀nà ìmọ̀nà kádìmá dáadáa pẹ̀lú ẹ̀mí tó ní akin tó sì ní agbára káwa takú lórí òdodo àti ìmọ̀nà tàǹbẹ̀ lórí ẹ̀yẹn ká má wàá wo ọ̀tún ká sì má wo òsì ká sì má wo gbogbo àwọn ròyìnròyìn tí ṣe ìtọ́nu máa ń gbé wáyé pé ah èmi nìkan lórí kinní yìí ah tó bá dáa ni ó yẹ ká pọ̀ jù báyìí lọ lórí ẹ̀ o ká má wò ó torí pé ṣètọ́ ni ó máa gbé wá láfi nínú àwọn sàhábà tó intan pè ní òdodo tá sì ń pè ní jamaa òun náà ni pé an takuna ala alhaq walaw kunta wahdak kó wà lórí òdodo lórí ìmọ̀nà kódà bó bá jásí pé ìwọ nìkan náà ló bá ríra rẹ nínú gbogbo àdúgbò yín ní gbogbo òlu yín pé ìwọ nìkan náà ni dúró tì tó bá dúró tì ń o ti ní jamaa o ti wà ní àwọn jamaa àwọn ẹni òdodo àwọn sọ̀hábà àwọn tàbí ọ̀rìn so n tí wọ́n ń pè ní sabat lọ́dọ̀ àwọn àlùfáà òun náà ni pé ká mọ ní ti ń jẹ́ òdodo ká sì mọ ní ti ń jẹ́ ìmọ̀nà ká wá dúró lórí ẹ̀ kẹ́mi ẹ̀ wọ́n má ṣe kẹ́mi ẹ̀ wọ́n má mì kó pé kò sírù nǹkan tó lè wá kojú wa lórí òdodo àti ìmọ̀nà tá a mọ̀ yẹn nǹkan yìí ò ní nǹkan kan fi wá ṣe òun náà ń pè ní al-imanul jazim alijazimu rí tó já pé láyàtà tọrọ kò iléyìí ṣak kò sí bí ròyìnròyìn yóò ṣe fẹ́ wọbẹ̀ tó látara ìrújú àbí nǹkan míì kò ní ríbi wọlé yóò sá máa gba àdánù ni níbi tí yóò lágbàdé so irú yẹn ni ntí a máa ń pè ní sàbáàtù lójú ti ṣẹ̀ríà àti mọ̀ pé òdodo ni nǹkan yìí àti mọ̀ pé ọ̀nà àmàlélẹ́ yìí àwa takulé e lórí pé kò sí wí àníkù ọ̀nbẹ kí làwa fi máa mọ òdodo ó ní tá a fi máa òdodo so eléyìí jẹ́ ìkan lẹ́yìn náà ni sunna asabatu alẹ́ sunna intanpe ní sunna òun náà ni ojú ọ̀nà àti ìgbéyàn bá ti lògbésí ayé yálà ó dáa ni kò dáa ni lárúbáwá máa pè ní sunna nínú èdè ṣùgbọ́n nítumọ̀ àti ṣẹ̀ríà wọ́n ní at-tariqatu allati kana alayha rasulullah sallallahu alayhi wa sallam wa ashabu ṣókèrè nìyẹn táǹpẹ̀ ní sunna nínú ẹ̀sìn islam òun náà lójú ọ̀nà tá nàbí àtàwọn sàábí bá wà lórí ẹ̀ ó túmọ̀ sí pé tá a bá fẹ́ ní táǹpẹ̀ ní asabat ìdúró déédé ìdúró déédé wa lórí kíni lórí ojú ọ̀nà tá nàbí àti àwọn sàábí ń bẹ ní orí ẹ̀ níta fẹ́ dúró déédéé nìyẹn lé lórí nìyẹn ìyẹn ló fà tó jásí pé tá a bá wo àwùjọ bí irú àwọn àwùjọ tiwa yìí oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń bẹ lórí ẹ̀ kódà àwọn tí àwa tá a tó ń súnà yìí náà kọlọ̀ ń dákun kó kó ṣíwá ló ń súnà lódodo jálẹ̀ so yé ẹ rí i pé ẹ máa ráwọn èèyàn tẹ́jọ́ máa jọra yín nírìí sí tó sì já sí pé ntí ẹ̀yin ó máa bẹ lórí ẹ̀ ó lè yàtọ̀ sí táwọn ń bẹ ní orí ẹ̀ láwọn agbègbè kan tó sì jẹ́ pé àwọn agbègbè yẹn agbègbè ibi tó lágbára ni sòkè kálukó fi wá wọn ti ń bẹ lórí ẹ̀ tó dáa àti tí ò dáa ó dáa àjọjọra wa má bá rí wa wọn ó pè wá lórúkọ ọ̀kan náà èmi tún wá ní nǹkan míì tẹ́mi dúró lé lórí tó yàtọ̀ sí tiẹ̀ kí láti wá mọ̀ pé eléyìí ntá lè fílẹ̀ ni àbí ntá gbọ́dọ̀ yẹ kúrò lórí ẹ̀ òun náà ni kó bá ntá nàbí àti àwọn sàábì ànábì ń bẹ ní orí ẹ̀ mu. ní gbogbo ọ̀nà ní wàá jẹ́ fil aqaid níbi àwọn ọ̀rọ̀ àdìọ́kàn gbogbo tí ń jọ́rọ̀ gbàgbọ́ ntá takulé lórí níbi ìgbàgbọ́ ò gbọ́dọ̀ yàtọ̀ sí ntá nàbí àtàwọn sàábì ń bẹ lórí ẹ̀ ẹnì nǹkan míì tá bá ti ní nígbàgbọ́ tá bá ti nígbàgbọ́ lé lórí tó bá ti lè yàtọ̀ sí ntá nàbí àtàwọn sàábì ànábì ń bẹ lórí ẹ̀ ṣe é mà pé yìí ń àáfikù lórí ẹ̀ ni irú yìí ń kọ́ná ní ká takulé lórí torí pé tá a bá gbọ́ ntá takulé lórí yé èyí ó padà takú lórí ìbàjẹ́ èyí ó takú lórí àánú yóò takú lórí irọ́ yóò takú lórí ìṣìnà yóò sì máa rò wípé orí ìmọ̀nà ló ń ṣe kíni ló ń wà torí ẹ̀ ń ta afẹ́niládìí ọkàn wa lọ́rọ̀ gbàgbọ́ wa ó gbọ́dọ̀ jọ ń ta nàbí àtàwọn sọ̀hábà ń bẹ lórí ẹ̀ gbogbo nǹkan tá a bá ti lè rí tọ́ka lọ́dọ̀ ànábì àbí lọ́dọ̀ àwọn sọ̀hábà nínú gbàgbọ́ tá a bá ti rí i pé a ti rí n tó kọ́ fún wa tá a bára àwọn èèyàn ti bá ń bẹ lórí ẹ̀ bá a bá tiẹ̀ lè sọ fún wọn pé n tẹ̀ ń ṣe yìí ò dáa àwọn sì ti mọ̀ pé àkíní yìí correct so dáadáa kan nìyẹn kéèyàn mọ aburú yóò lè sá fún un ntá ma bẹ lórí ẹ tá a takulé lórí ó gbọ́dọ̀ ṣe dédé ntá nábì àtàwọn sọhábà ń bẹ lórí ẹ fil ibadat níbi ìjọsìn ìlànà ìjọsìn lára ntá takulé lórí nu kì í ṣe kákan dédé gbé nǹkan kan lẹ̀ ká wá takulé ní orí ẹlòmíì níṣẹ́ tẹ́ bá ba nídìí aṣọ wáìtì tó bá tẹ́lẹ̀ mọ́tì máa péjọ wàláyé ọ̀pọ̀lọpọ̀ àti wọ́n ń ṣe àníyàn dáadáa ló pilẹ̀ rẹ̀ àmọ́ nǹkan míì ti gbà á mọ́ ọ torí pé àwa yìí náà ṣe rí ìjọ tá a sì ń ṣe èmi pa afẹ́sìn lọ́hùn ni wàlá èmi pa afẹ́sìn lọ́hùn ni pé àwọn eléyìí tó ń sin lọ́hùn ju àwọn àfa àtàǹbẹ ní abẹ́ wọn lọ ẹjẹ́ àtúnlọ darapọ̀ mọ́ àwọn eléyìí adẹ ṣe pẹ̀lú ẹ̀mí pa afẹ́sìn lọ́hùn ṣùgbọ́n ẹni tí bá ń wá òdodo ọlọ́run ó padà lànà yóò padà ti débi òdodo ìgbóyà ọlọ́run ọba tún já tún ka tíratíra náà làkàtà fi ń ráwọn ẹrọ kíní pé ah, kíní yìí máa láwọn ẹ̀rọ kọ̀ọ̀kan sì fi lo àwọn wa ó yí ìtumọ̀ rẹ̀ fún wa ìgbóyà <laughs> làwọn náà bá wò wa ń bi kíní ẹ má jà bí wọn mọ́ sàjà máa kàkà máa digest ẹ̀ títí tọ́lọ̀ fi ní ayé kúrò ní orí ẹ̀ àwọn yẹn tí wọ́n ń ṣe láwọn bàbá tí wọ́n ń tẹ̀lé wọn náà wọn àníyàn dáadáa ni wọ́n ní ó ìkìláàsù tó gba ìjọsìn lọ́dọ̀ ọlọ́run àfi kó ní tánpẹ̀ ní alimọ̀tàbà tí yẹn bá ẹ̀mí òun da sí nǹkan àníyàn òun da lòun fi ń ṣe nǹkan tí nǹkan yìí ò bá ti jọmọ́ ń tàn nábì ń bẹ lórí ẹ̀ táwọn sàábì ń bẹ lórí ẹ̀ jama ọlọ́run ò ní gbà láàfin gbọ́dọ̀ takú lórí ntí ọlọ́run ò ní gbà lọ́wọ́ wa so ìlànà ìjọsìn wa kò gbọdọ̀ yàtọ̀ gbogbo nta bá fẹ́ gbé ilẹ̀ pa afẹ́ máa fi súnmọ́ lọ́hùn ní tìjọsìn ó gbọdọ̀ jásípé a rí pé nta nẹ́bí àtàwọn sàábẹ́ ń bẹ lórí ẹ̀ tá a bá ti wá rí pé eléyìí ànábì ń bẹ lórí àwọn sàábẹ́ ń bẹ lórí ẹ̀ tẹ́nìkan bá fẹ́ gbèrú ju kan wá láti wá fi fẹ́ fi sẹ́rí wa kúrò lórí ẹ̀ á wà takú kò sí ní tẹ́lẹ̀ sọ àfi tẹ́ bá rẹ̀ tó bá ti wó lóku so eléyìí nínú àwọn tá a máa lé lórí ni. ń tá sunna yóò jọ máa ń tà nẹ́bí àtàwọn sàábí ń bẹ lórí ẹ̀ níbi àwọn tá ń pè ní alimuamalat ìbálò ń tà ń pè ní muamalat yìí ó kó kátàkárà wá sínú amúyíw náà malu ara sunna ni torí pé òfin tọ́lọ́wọ́n ọba fẹ́ràn nẹ́bí sí wa òní náà lára ń ta takulé lórí nù bí èèyàn kan bá bọ̀ yí pé báyìí ni ó ta islam fẹ́ bẹ́ẹ̀ èmi ò tèmi báwọn sabatu ní jẹ́bẹ̀ dúró déédéé nìyí òun náà ó fẹ́ gbẹ́ nìkan mára ló wá ni kọ́ nírọ́tọ̀ pọ́hùn èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ níbẹ̀ òun náà kílẹ̀ nìyẹn ní jàmá ìdúró déédéé náà ni torí pé tó máa pé tó ń bá ṣe bẹ́ẹ̀ òun ti ṣẹ́ lọ́hùn ní kọ́nà yẹn kò wá ní fẹ́ kí nǹkan mú un kọlu ọlọ́run lágbègbè yìí òun bá ní ìdúró lòun náà ní o torí àwa tá a bá kù síbi àwọn náà a lè dá níbi ọ̀rọ̀ àkídà ká dá níbi ọ̀rọ̀ ìbáàdà ká má bá wọn ṣe bídíà tá a bá kù síbi àwọn náà ìdúró dédé àwọn ètí ìṣe kínní kè à ń láti mójútó yìí wọn náà bó tiẹ̀ já sí pé èyí òun lè fúyẹ́ sí ọ̀rọ̀ méjèèjì tó ṣáájú lára ẹ̀ náà ni asolóòkù ìwòwàsí. As ìhùwàsí wa á gbìyànjú láti má lórí ntọ́lọ̀ tànàbí àtàwọn sọ̀hábà ń bẹ ní orí ẹ̀ á gbìyànjú ẹ̀ á sa gbogbo pa láti rí wípé ìbáṣe wa ìwà wa ìnítọ́ka sí ń tànàbí ń bẹ lórí ẹ̀ sí ń táwọn sọ̀hábà ń bẹ lórí ẹ̀ á gbìyànjú àwọn kan yìí ìta bá ti rí tọ́ka pé eléyìí ò dáa ah kódà bó a bá láwọn tá a fẹ́ fi fún a sì ní fi fún wọn èyí òun ló débi ọ̀rọ̀ ọ̀kúnlẹ̀ torí pé lára ìwà tí wọ́n fi máa ròyìn pé ah, kódà kò síbi tí ó ti rí ọba yìí yóò nà tán ni kò síbi tí ó ti rí ọba yìí yóò bẹ̀rẹ̀ tán ni ṣe máa pé wọ́n fi ròyìn yẹn pé yẹn níwà tó dáa ìbálò dáadáa ìwà dáadáa nu ṣùgbọ́n gbà tá a ti rí tọ́ka pé tó ti yé àwa pé kò dáhùn ah kódà àwọn tá a bá ṣe fún tá a rí pẹ́mi wọn èsì tí ìrọ̀ atúnlẹ̀ máa sọ fún ẹ̀dá kẹ́ má bínú o kì í ṣe gbéraga o tá a bá rí kó bùkátà ká sọ bẹ́ẹ̀ pé ẹ dákun ẹ má bínú o ìyìn ṣàfojúdi o ẹ ẹ má bínú o kì í ṣe tàrífín o a sì wá nǹkan mi tá fi di fún wa tí wọ́n fi rí pé ah, kì í ṣe gbéraga lóòótọ́ so agbègbè yẹn a ní láti mú ojútó so àwọn nǹkan yìí àwọn nǹkan tá a máa pè ní sunna nìyẹn ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó wá pa wá láṣẹ ká ní n tá n pè ní al-istiqama òun náà ní n tá n pè ní athabat ìdúró déédéé n tá a bá ti mà lódodo tá a mà pé báyìí lórí látọ̀dọ̀ ànábì báyìí làwọn sọ̀hábà ń bẹ lórí ẹ̀ ká má wàá tà sí ká má yapa ẹ̀ ká dúró tì í ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pa wá láṣẹ rẹ̀ nínú suratu Hud aya one eh, one hundred and twelve allah subhanahu wa ta'ala ni fastaqim kama umirta wa man taba ma'ak wala taqlu innahu bima ta'maluna basir Olúwa Ọba ní èrè ànábì dúró déédéé dúró ní ìdúró tí ó bá òfin táwọn Ọlọ́run Ọba ṣe fún ọmọ dúró ní ìdúró tí ó bá ìlànà táwọn Ọlọ́run Ọba tá a là kalẹ̀ fún ọmọ má yapa àṣẹ Ọlọ́run Ma fi sọ́tún ma fi si dúró ń bi tá a bá ní o dúró sí kí wá ṣe wọ́n nìkan wọ́n máa ń tá a bá máa kì àti wọ́n àtàwọn èèyàn tí wọ́n bá láwọn náà tú bá kú níbi ìṣẹ́bọsọ́lọ́hún tí wọ́n láwọn náà jẹ́ mùsùlùmí afẹ́kẹ́ẹ̀jọ dúró déédéé that is òdodo tọ́lọ́wọ́n ọba ti fi yé ọ̀hún e tó o sì ti ṣàlàyé rẹ̀ fún wọn kán mọ̀ yapa rẹ̀ ká dúró lórí ẹ̀ ọlọ́wọ́n ọba la parí ànábì láṣẹ bẹ́ẹ̀ nínú sọ́ọ̀tù ṣúrà àyà 15 Allah subhanahu wa ta'ala ní falidhalika fad'a olùwọ́ba ní gbogbo òpèpè rẹ ìdí tọ́lọ́hún ìdí ntá fìràn onínáà ni kò máa pe àwọn èèyàn sí. wastaqim kama umirt kó sì dúró déédéé gẹ́gẹ́ báwo Ọlọ́hun ọba ṣe pa ọ́ láṣẹ láfi rí i pé al الثبات على الحق والطريق الهدى أمر من الله سبحانه وتعالى كن يوني درو ديدي أشي كان لا تدولون ترى نتي او با ني درو ديدي ó lè resisi kò yanjú kò lè resisi torí nu àwọn nǹkan tí ẹ jẹ́ kéèyàn dúró dédé ó pọ̀ gan lára ìlàdánwò tọ́lọ́n bá gbé dé ńgbà náà ọlọ́run ọba gan máa ń gbé wá láti fi yẹ ẹni tó dúró dédé wò àtẹni tí ò ṣe kíni tí ò dúró dédé ọlọ́run ọba sì sọ yìí fún wa pé afẹ́ fi máa ta ló dúró déédéé ta ni ò dúró déédéé nínú yín la fi ń gbé àdánwò báyìí. so istiqama pàtàkì ọlọ́run pa wá láṣẹ rẹ̀ ọlọ́run wá nílẹ̀ ànábì dúró déédéé gẹ́gẹ́ bá a ṣe pa láṣẹ ń tá fi rán ọ tá a o máa pe àwọn èèyàn sí òun má kọjá rẹ̀ dúró tì í má jẹ́ kí nǹkan kó sẹ́rì rẹ kó ń bẹ̀ wala tattabi'i ahwa'ahum má sì tẹ̀lé ìfẹ́ nú àwọn kèfèrí má tẹ̀lé fẹ́nu àwọn tí wọ́n fẹ́ tí wọ́n jó nífẹ̀ẹ́nu tí wọ́n fẹ́ sẹ́rí yín kò níbi òdodo níjọ́ tọ́lọ́ wọn bá ń sọ lé ìfà nẹ́bì kò sí fẹ́nu tí ń bẹ́ ńlẹ̀ ńjọ́ náà lọ́hùn tó ju alikófòrò wa ṣírkù lọ yẹn láàfin pé tá a bá wọnú tán nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam a pa àwọn kẹfì nígbà tó tó stéèjì kan wọn bá nẹ́bí pé law kunta tó bá fẹ́ ká fi ọ́ jọba kó o lè má sọ ń tó ń sọ yìí má jẹ́ àfi ọjọba tẹ́yìn ò bá ní ìdúró déédéé á <laughs> ní kéèyàn máa wá kọ̀ǹtóró gbogbo àwọn àfa mi ń bẹ tí wọ́n bá fi lọ kò sí bí ó ṣe ní sìtìkọ́mà tó yóò jù ú lẹ̀ ni pé eléyìí tẹ́ gbé wáyé tó dùn ju ohun tí mò ń ṣe lọ wádìí kánsẹ́lọ̀ <laughs> àbí kan tiẹ̀ ní wádìí chairman kí jà fa gbogbo orun yóò sáré bo kú ń ni eléyìí lẹ́ fi máa wò wípé ẹ ẹ ẹ ní gbádùn mi ẹ jẹ́ kó kó kẹ́ lè mọ̀ pé gbádùn mi yóò change gbogbo ẹ̀ nísinsìnyí wọ́n wá bá nàbì pé fi ọjọ́ bá kó lè máa ṣe kíni kó má ba gbogbo ohun tó ń sọ pé kò dáa yìí kò dáa yìí kò dáa yìí kó lè dákẹ́ ń bẹ́ẹ̀ yájọ máa lògbésí ayé tó dùn ànábì kọ́ gbàtà ànábì kọ́ ọ́ wọ́n ní ṣe ká gbogbo obìnrin tó bá rẹwà nínú ìlú yìí ká dá gbogbo wọn jọ àti yìí tó jẹ́ ìyàwó wa àti yìí tó jọ́ máa wa àti yìí tó jẹ́rú ká kó gbogbo wọn fún ọ bó bá wù ọ́ máa bá gbogbo wọn sọkọ bó sì wù ọ́ mú yìí tó bá rẹwà jù lójú rẹ nu wọn kó di ìyàwó rẹ kó já sí pé kò sóbìnrin ẹni tí ó rẹwà jù nínú ìlú ìjọ obìnrin rẹ lọ ànábì tó kọ yìí wọn kó máa gbádùn ayé rẹ ànábì tó ṣe kíni ó tó kọ yìí wọn náà hawa onìyẹn àwọn nǹkan tí wọ́n ń gbé wáfà nàbì sallallahu alayhi wa sallam láti fi ṣeré ànàbì nìyẹn tó wá pọ̀ bẹ́ẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ torí àsìkò bàbá wo náà àwọn sàhábà ìtàwọn sàhábà náà á boríṣiríṣi ṣèbí sàhábà kan ló fẹ́ ṣe hijra lọ sí Madina láti Makka táwọn bá kó sì lówó sí ní property ń bẹ̀ wọ́n sì wá bá kí wá tó bá ti lè lọ gbàgbé gbogbo ilé tó ní gbàgbé gbogbo property tó nínú ìlú yìí gbàgbé oko gbàgbé gbogbo ẹ̀ àti gbẹ́sẹ̀ lé ọkọ̀ dúró rẹ jẹjẹ kó máa gbádùn ayé rẹ ó ní mo yọ̀ǹda ẹ̀ ó sì bá tiẹ̀ lọ ẹ nǹkan ni yíyún náà ṣubú àní yíyún náà so bó ṣe wá pọ̀ rẹ́rẹ́rẹ́ ó nìyẹn torí àsìkò. àwọn àtọ́ka wa pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí kan náà sahaba ridwanullah alaihim Sufyan bun Sufyan ó gbà á látọ̀dọ̀ bàbá rẹ̀ Abdullahi bun Sufyan ó gbọ́rọ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ tí í ṣe Sufyan bun Rabi'a ó ní bàbá òun ló sọ fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam wípé eré òjíṣẹ́ ọlọ́run mo fẹ́ kó o sọ mi ọ̀rọ̀ tó sọ fún mi tó jásí pé tó o bá sọ mi ò ní tún máa béèrè irú rẹ̀ má lọ́wọ́ anybody lẹ́yìn rẹ̀ nígbà tá anabi ó fún lẹ́sẹ̀ anabi ní kul amantu billahi thumma istaqim anabi ní ọ̀rọ̀ tí ó sókè àbí ó dà sọ pé amantu billahi mo ní gbàgbọ́ sí Allah thumma istaqim lẹ́yìn náà kó wá ṣe kíni kó dúró dédé táǹpẹ̀ ní istikọ́mà ni pé òdodo tó ti mà yẹn kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ má jò gbé ọkú onídìí yẹn tá ń pè ní istikọ́ma nìyẹn ṣé wàá rí hakíkọ̀tù sunna tí wọ́n ń pè ní sunna gangan ó tún wá ní hakíkọ̀ ó ní pápápá pápápá sunna ni pé kí mùsùlùmí ó di gbogbo tí ń jẹ́ ìgbésí ayé rẹ̀ pẹ̀lú tíra ọlọ́run kó di pẹ̀lú sunna anabiwa muhammad kó di pẹ̀lú àgbọ́yé àwọn sahaba àwọn salafu salih bákan náà kó gbìyànjú láti máa mórìbọ́ kò níbi gbogbo ń tá a bá ń pè ní àdádálẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń gbìyànjú láti mórìbọ́ kò ń bí ẹbọ hakíkọ sunna nìyẹn ìgbésí ayé rẹ wàá tíráyè láti fi tírà ọlọ́run láti fi tó ìgbésí ayé ẹ fi sunna nábì fi tó ìgbésí ayé ẹ àwọn tó jágbọ́ yé àwọn sàhábà ń táwọn sàhábà nábì ń bẹ lórí ẹ òun ni kí wọ́n fi tó ìgbésí ayé rẹ gbogbo ohun tó bá ti wá jẹ́ àdádálẹ̀ òdìkejì súnà ni àbí gbogbo òdìkejì súnà ń pátá tó ti máa ń máa wá ṣe kódà má dọ́gbọ́n ṣe torí ẹlòmíà tó máa dọ́gbọ́n ṣe tó o bá dúró lórí àwọn eléyìí tán pè ní istiqama nìyẹn tán pè ní istiqama nìyẹn àwọn àyà wa ń bẹ lórí eléyìí náà tó já sí pé látara àsìkò ààyò ń da àwọn àyà yẹn a ti torí àsìkò ká mú bákan náà ká tún gbé wa lọ síbi agbègbè mi torí àsìkò káwọ ọ̀rọ̀ tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ nínú hadithu bukhari àti muslim anabi jaama wípé èèyàn ò lè tẹ̀lé ọlọ́run àfi tẹ̀lé òun bọ́lọ̀ náà ti sọ anabi man ata'ani faqad ata'a allaha gbogbo ẹni tó bá tẹ̀lé mi tí ò kú ò níbi tí mo wà olùtẹ̀lé ọlọ́run ni ìdúró déédéé ní jẹ́ bẹ́ẹ̀ o wọn ni wọn mẹni asọ ni fakọdẹ asọ lọha gbogbo ẹnikẹ́ni tó bá yapa kúrò níbi tí mo wà tó yapa kúrò lórí ibi tí mo dúró sí ẹni náà ti ṣẹlọ ó ti yapa ọlọ́run kò sí ní ti ń já bí istiqama ni ìyẹn lànà bí sọ fún wa pé ẹni tẹ́mi rẹ̀ bá gùn nínú yín láàrin ẹ̀yin mùsùlùmí gan yóò rí tí ó fọ́n ká irun yín lè má ó lè má ó lè má yàtọ̀ àmọ́ àwọn nǹkan kan yóò ti yàtọ̀ tẹ́ máa wò pé a ah, but ah, Islam náà lájọ́ ń ṣe kódà kò ní jẹ́ Islam nìkan alùsùnà náà ní gbogbo àjọ ń pera wa ó ṣe tún wá rí báyìí anabi wa ni tó bá wá dà bẹ́ẹ̀ tó bá fọ́n ká ń fọ́n kú fọ́n báwọn tó bá fọ́ pẹ́rẹ́pẹ́rẹ́ ìbò dúró sí. Si anabi sallallahu alayhi wa sallam fa alaykum bi sunnati wa sunnati al-khulafa'i al-mahdiyyin ar-rashidin min ba'di tamassaku biha wa addu alayha bin nawajis ó ń ṣe ọlọ́run ọba ní tọrọ bá ti rí bẹ́ẹ̀ sunna náà kálukú ń pe tiẹ̀ ó wá ti fọ́n fọ́kúfọ́ ó ti fọ́n ká yẹlẹyẹlẹ anabi ní fa alaykum bi sunnati èyí tó bá jẹ́ tèmi òun ni ẹ dúró tì ẹ má ti ju èèyàn o èyí tó bá jẹ́ tèmi òní ẹ̀ dúró tì wa sunnatil khulafa almahdiyina min ba'di èyí tó bá jẹ́ ojú ọ̀nà táwọn khalifa mi tọ́lọ́wọ́n ọba tọ́sọ́nà àwọn sọ̀hábà tí wọ́n ń bẹ lórí ànábì lórí ẹ̀ ní kẹ́ ẹ ṣe kínní òní kẹ́ ẹ wà kẹ́ ẹ ti máa ṣe ìsìláàmù yín ẹ má jẹ́ ìsìláàmù yín ó kọjá yín o. bá ànábì ti sọ fún wa nìyẹn o sallallahu alayhi wa alihi wa sallam. yẹn ni alfaw abdullahi bin masoud radiyallahu ta'ala anhu wọ́n ní yaji'u qawmun yatrukuna mina sunnati mithla hadha wọ́n láyé padà ráwọn èèyàn kan tó jásí pé wọ́n máa gbé súnà jùlẹ̀ wọ́n wá ṣàpèjúwe pé bí ìka ọmọláńdìrín ìka kékeré wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbé súnà jùlẹ̀ afawo abdullahi masud ni fa intaraktumuhum ja'u bitammatil kubra tẹ́ ẹ báyìí lè gbà wọ́n láàyè kan gbà yíwọ́n lẹ̀ lọ́wọ́ yín wọ́n sì ti ń gbà á lẹ̀ díẹ̀díẹ̀ lọ́wọ́ àwọn èèyàn sìn àdébìnrin àfọwọ́ abdullahi ibn mas'ud ní tẹ́ ẹ bá gbà wọ́n láàyè tán bá gbà yóò lẹ̀ èyí tí wọ́n padà gbédé lẹ́yìn rẹ̀ àgbákò ni ó jẹ́ fún yín wájú ọlọ́run àgbákò ni ó jẹ́ fún yín sunna ibi sunna kékeré wọ́n ti bẹ̀rẹ̀ tán bá ti gbà yóò lẹ̀ èyí tí wọ́n padà gbélé èyí tí ó kó bá yín tí wọ́n padà gbà èyí tí ó kó bá yín wájú ọlọ́run ni wọ́n ní fa innahu lam yakun ahlu kitabin qattun illa kana awwala ma torí pé gbogbo àwọn tọ́lọ́wọ́n bá fún ní kìtáàbù àwọn ahlul kìtáàbù yahudi nasara ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣìnà níbi máa gbé súnà lẹ̀ ibẹ̀ náà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣìnà wọ́n ní wa inna akhara ma yatrukuna as-salah èyí tí wọ́n sì padà gbégbé lẹ́gbẹ̀yìn ní irun ẹ̀yin náà wà àwọn ọmọ ìyá wa tí wọ́n láwọn ń ṣe dáwà comparative wọ́n sì máa kà á jáde nínú ìwé wọn pé lágbájá tòsí ó tòsí wájú tàmẹ̀lú náà tòsí ẹgbẹ́ rẹ̀ kíní kan tòsí àwa kírun irun náà sì kí wa ẹ wọ̀rọ̀ tí Ibn Mas'ud sọ pé irun ó padà wá gbé irun náà lẹ̀ táwọn yìí ò bá kà á jáde àwa táwọn ó sì máa wí pé irun bẹ́ẹ̀ nu ìtàgbédání ọ̀rọ̀ tí sàbí sọ nìyẹn pé wọn kọ́kọ́ gbé súnà ẹlẹ tó bá yá wọn máa gbé gbàgbà kò mí wá ní tí wọn wá gbé lẹ́gbẹ̀yìn afọwọ Abdullahi Mas'ud ní irun wá gbé ó wá ní wàláwùlà annahum yastahyun lataraku sọlá tí ì bá ṣe kójú ń tì wọ́n gan-an pé ká máa dá wọn mọ̀ yányán wípé ẹ̀hànà làwọn eléyìí láàrin wa ń bá ti jòrún náà lẹ̀ tí ì bá ṣe ariwo àwọn àfa sunna bírú àwọn sheikh wa tàwọn àlùfáà míì tó pọ̀ láwùjọ wa yìí àti àwọn àwọn tó jáwọn gòláàtú sòfíà wọn ò ti máa sọ pé agbérun rẹ ni gbogbo àná ti gbọ́ rí agbérun rẹ kódà mo lẹ́nìkan tó ń rìpọ́ọ̀tù kan fún mi pé wọ́n pèrún òun ẹnìyẹn ń lọlé kéwú ọmọ ìyá wa kan ni ń lọlé kéwú lásìkò gbà náà òun náà sì ń bẹ lẹ́yìn àwọn kan ká má darúkọ wọn àwọn tó ń yẹ hànà dáadáa láwùjọ wa yìí ó nígbà táwa pèrún yẹn sẹ́mi pé ẹni tí bá ń kéwú àwọn kan kó máa yóò máa rìn lára má ti wá pèrún ah, ẹ̀mí òun wà ní mọ́ṣáláṣí àmọ́ wá ń tijú ṣéwù láti lọ nígbà tó yá òun kàn lọ gbé àgé ni ibi táwọn àjọ jókòó náà ni òun gbàgé tó ibẹ̀ náà ló ti ṣàlùwàlá kò fi ṣé wulẹ̀ o ó ṣàlùwàlá ń bẹ̀ ó wá ń kírun ńgbò wá kírun tán ṣé òun wò ó ńgbò wá kírun tán ṣé òun ní wá ń bí kí ló ń ṣe kí ló ń ṣe ó ní mo kírun ni ó ní ìwọ ń kírun sọ ma pé mi ní irun rẹ ni tó yẹ kó o máa kí tí n bá ní kọ́ lọ gbà kò ní gbà ẹ wo karambani tó jókòó sójú kan kò dìde ńlẹ̀ ẹ yẹni tí alifawo abdullahi bin masud ni wàláwùlà anna omi istahiyun latara kò sọlá tí e bá ṣe pé tìjú ń bá wọn ni ẹlòmí ò gbẹrun lẹ afa kan náà ń bẹ wọn sọ̀rọ̀ rẹ̀ ẹni tó sì sọ̀rọ̀ rẹ̀ afa wa kan náà ni wọn tán bẹ́ẹ̀nbẹ́ẹ̀ njọ́ náà lọ́hùn táwọn náà sì ń bẹ lágbègbè yẹn lábẹ́kúta ni mo forúkọ bu afa náà láṣìírí ó sayé lásìkò tí àwọn sehu kabara sayé ìrànjọ sayé ń gbà wọn ni ó wá jáde nínú ilé ó wá gorí múmbàrí lọ́jọ́ jimá bí ìlú náà máa fi ń tẹ̀lé jáde báyìí ó wá gorí múmbàrí lọ́jọ́ jimá ni wọ́n á sọ fún àwọn èèyàn lórí múmbàrí wípé bóun ṣe wà yìí òun ṣẹ̀ṣẹ̀ kúrò lórí ìyàwó òun tán ni òun ò sì wẹ̀ jánábà òun ó sì kírun fún yín ẹ̀ sì tó bẹ̀ má kú. òun lẹ́nìkan sọ lórí Facebook ń jò ní pé àfa òun ṣé òkínní kan pé à òun ò lásà sí tiẹ̀ jẹ́ lọ́wọ́ pé èmi ò lásàsí pé àfa yẹn ní sọ ẹni bá gbọ́ àfa yẹn ní bá ní sọ oògùn náà ní fi ń halẹ̀ máa ń wọ̀nyàn nínú mọ́sálásí pé wọ́n tó bẹ̀ ká má kán dìde ká má kírun lẹ́yìn láì wẹ̀ jánábà ìgbà tí gbogbo tó wá jọra wọn ọmọ rẹ̀ náà ọmọ ìkànnà ọmọ rẹ̀ tó wá jáde pé àfa òun ṣé òkè nìkan mo forúkọ bó láṣìírí pé olóhùn lásàsí tí ì jẹ́ ní ọ̀wọ́ pé sáà máa sọ fọlọ́n pé kọ́lọ́n má jẹ́ rántí sàṣì ni tí n bá sàṣì ọ tiẹ̀ bàjẹ́ ó sàṣì kọjá ntọ́lọ́hún ó ṣe wàláì bọ́mọ yẹn bí àfa òní ṣe sọnù. sọ pé wàláwùlà ànínà òye sàhìún látara kò sọlá ẹni tí ń kírun láì wẹ̀ jánábà kí ló kù ntòkù ni pé kàkàtọ̀ pé àkírun mọ́ nígbà táwa náà fi sí ń bẹ lẹ́yìn wọn ní alẹ́yìn àwọn kan wọ́n sọ pé ìgbà táwa náà di pé kéwù ti ń wọ̀ wá la táwa náà ti ń ra àwọn àṣìṣe kan àwọn adarúkọ ṣé òkan mo forúkọ bò náà láṣìírí pé kìí kírun ah, ah mo wá ní yín lọ ṣe ziyara mo wá lọ mo wá débẹ̀ ní before zur òkè ilé òkè ìsàlẹ̀ ilé rẹ̀ ní mọ́ṣáláṣí wa òkè kan báyìí náà ni ìsàlẹ̀ mọ́ṣáláṣí òkè lòún gbé mo wá débẹ̀ mo bá bàbá nì níbi tí wọ́n ti ń rọ apá tán ti ń rọ ẹsẹ̀ fún wọn tó jókòó sórí àgbàntara wọ́n ń rọ apá wọ́n ń rọ ẹsẹ̀ àwọn apèrún mọ́ṣáláṣí èmi bọ́ọ̀lẹ̀ mo lọ kírun kò bọ́ọ̀lẹ̀ àwọn tó sì ń rọ apá àtẹsẹ̀ náà ò tó bẹ̀ kán fi ilẹ̀ wọn kú lọ́dọ̀ ẹ̀ nígbà tá a wá kí zuri tán mo tún wá jókòó pé mo fẹ́ rí díẹ̀ bóyá yóò padà lọ kí kí asiri tó tó wàláì ibẹ̀ mo tún ti kí asiri kò dìde àwọn tó sì ń rọ apá àtẹsẹ̀ tí ń bá màṣáàjì náà wọn àfi lẹ̀ alifawu abdullahi bin masudin wàlẹ́wọ̀lẹ́ anahum yastahiyu lataraku sọlá ìtìjú lókù tí ò jẹ́ wọn lè declare pé kò sí ti ń jẹ́rùn mọ́ ntoku tí o jẹ wọn lè declare nìyẹn ló fà á tó fi jásí pé téèyàn bá wa mọ òdodo gbogbo àwọn téèyàn máa tijú náà ni pé à ah, àwọn afáàyè náà sáwà sọ pé wọn ṣe ẹni ọlọ́run ni yóò wá dàrú máa yàn lọ́wọ́ àmọ́ kọ̀ǹfàmù yóò ti yéèyàn pé léyìí ṣe ẹni ọlọ́run bò àwọn eléyìí kan gbájú ẹ̀ àwọn mùsùlùmí ni ànábì tọ́lọ̀ rán sí wa gan-an ń kú lọ ń sì tún kí í irun nítorí wọn sọ fáwọn yẹn pé as-salata as-salata wa ma malakat aymanukum irun ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ fi rọra rẹ o ẹ sì gbọ́dọ̀ ṣe tí ò da fún àwọn ẹrú yín wọ́n ní gbólóhùn méjì yìí gbólóhùn tá nàbí sọgbẹ̀yìn tí dákẹ́ ni ariwo tó ń pa nìyẹn ẹ má yàrá yín jẹ àwọn ọmọ ọ̀dọ̀ yín ẹ má sábùsù fún wọn àwọn ẹrú yín ẹ má lò wọ́n lòkulò lásìkò náà ìyẹn lọ́lọ́wọ́ bá sọ pé fakhalafu min ba'dihim khalifun ada'u s-salata wattaba'u sh-shahawat fasawfa yalqawna ghayya irú yẹn là nábì wá sọ wà lára pé ká má bàa wà nù àwọn tí ó gbẹ̀yìn tí wọ́n máa wá rárun láre tọ́lọ́ máa lérí pé wọ́n wọ̀ ọ́nà fún ànábì ní ẹ má ṣe bẹ́ẹ̀ so fún di eléyìí eléyìí jẹ́ agbègbè kan ẹ jẹ́ kí n dúró lórí ibẹ̀ yẹn torí àsìkò nínú tí wọ́n ní ká tún mẹ́nuba ní tí wọ́n pè ní subhat ada isunna àwọn àrùjọ àwọn ọ̀tá sunna láàrin ìṣẹ́jú márùn bóyá kí n mú méjì wá láwùjọ wa yìí nínú àwọn àrùjọ tó gbajúmọ̀ dáadáa nígbà kan tọ́lọ́wọ́n bá ti ní kí ẹnu rẹ̀ máa wọ òhò nísìn onánírojú wípé tẹ́ bá sọ fáwọn yẹn pé sunna ó ní ẹ sí ọ̀ràn yẹn wá ni. Pe, wọn generalize ìjọ tẹ bá ti pè nǹkan ní sunna ẹ̀wọ̀n ní kì í sọ̀rọ̀ àyà sọ̀rọ̀ ìbí sunna ni ìbá ni anabi sọ pé káfíń gbọ́ ẹlẹ́wọ̀n ni ẹ̀ ṣèbí sunna ni that is wọ́n ti gbà wípé gbogbo ń tẹ́ ẹ bá ti fi tì sọ̀rọ̀ ọ̀dọ̀ anabi pé anabi ló sọ àbá anabi ló gbé kalẹ̀ kò sínú Quran wọ́n gbà pé túmọ̀ rẹ̀ ni pé kì í ṣe ọ̀ràn àyà generally gbogbo ẹ̀ lápapọ̀ òdì àgbọ́yé sí ni eléyìí ní bá bi tẹ̀kírì ni lábẹ́ pa ara wa létí ni ọ̀pọ̀lọpọ̀ wa náà láti mẹ́lẹ́ àmọ́ká tún ara wa létí sẹ́rí ntí ó bá wá látọ̀dọ̀ ànábì sẹ́rí àwọn ẹ̀ kílà ti ń pè àwọn àlùfáà wa tí wọ́n máa ń tu bẹ́ẹ̀ àṣìgbọ́yé fíkíù òun ni wọ́n gbé sórí súnà nínú Islam generally súnà dẹ̀ láwọn ìtìlá kóòtù tó pọ̀ ó ní táwọn àfọ onífíìdì ìmọ̀ kọ̀ọ̀kan tí wọ́n máa ń lò fún tá ń lò fún bẹ́ẹ̀ dọ́dọ̀ àwọn oní usulul fiqh sunna lọ́dọ̀ wọn ó yàtọ̀ sí sunna lọ́dọ̀ àwọn onífíkìw tọ̀dọ̀ àwọn onífíkìw yàtọ̀ sí tọ̀dọ̀ àwọn oníhadisi àwọn aládìsí bàbá gbogbo wọn ṣùgbọ́n kálukú ó mú dèdè tó fẹ́ lò lábẹ́ àgbọ́yé fíìdì tó ṣe kíni tó ti ń bá yín sọ̀rọ̀ àwọn èèyàn máa wá kéwú wọ́n wà ní fíìdì kan èdè fíìdì yẹn èdè láì yẹn wọ́n ní gbọ́ yé wọ́n máa tu ní gbogbo wọ́n máa tu sí gbogbo nǹkan ìyẹn ló bí rújú yẹn torí ẹ̀ tó bá pe nǹkan tó bá ní súnà ó lè jọ́ra yẹn so ó lè jẹ́ pé nú alukur'an nìkan la ti rí ó lè jẹ́ pé nú hadith la ti rí kakọ́kọ́ mà kódà ó lè jẹ́ ní táwọn sọ̀hábà jáfẹ́nu kò lé lórí tí wọ́n ń pè ní jima'u sahaba torí gbogbo ohun táwọn sahaba bá fẹnu kò lé lórí sunna lòun náà wọ́n pè ń bídíà torí àsìgbọ́yé nígbà míì tẹ́lẹ̀ mi ò bá sọ pé ẹ sì sọ pé èèyàn máa ṣe bídíà ẹni kí o sì pé gbogbo bídíà dọ̀làlà ni ṣé ànábì ló kó kuraani jọ sójú kan ẹni tí ń sọ̀rọ̀ ó ti wá gbàgbé páwọn sàábì náà ṣe kí ni náà kò jọ in táwọn sàábì bá sì ń ṣe bẹ́ẹ̀ yẹn bá mọ kí ó tó bá yanjú níwọ̀n bá wọn yìí pè ní bídíà wọn yìí pè ní bídíà torí pé fúnra ara ọlọ́run tó tọ́ka nábì fún wa pé ká máa tẹ̀lé ní tànàbì bá tó bá ṣe ànábì tọ́lọ́run wa tọ́ka fún wa òun pé gbogbo tó bá ti wí ká tẹ̀lé náà ló tún wá sọ fún wa pé ní sàábé bá ti wà lórí ẹ̀ àwa tá a bá dé lẹ́yìn gbọ́dọ̀ yapẹ́ ní sàábé bá ṣe súnà ni kódà bẹ́ẹ̀ ni wọn ò bá kò lórí ẹ̀ gan ẹ wo pé sàábẹ̀ wo ni ó ní kìmí nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá mẹ́rin tẹ́ fi dúró tì ẹ wo tálágbà irú àwọn Abubakar Umaru ni máa sọ̀rọ̀ kan wá fi síbi kan ní kan wá sọ pé Abdullahi ibn Umaru tiẹ̀ la fẹ́ mú àfi tá a bá rí nǹkan míì tá a fi kún lókun gbogbo àwọn nǹkan yìí làwọn ẹ̀kọ́ tí ń bẹ nù Islam torí ẹ̀ ibi yìí ń ta afẹ́ kó yé wa ni pé tán bá pe nǹkan ní sunna kò túmọ̀ sí wípé kì í ṣọ̀nà àyà ìpìlẹ̀ sunna ahan Islam ni anabi ni aleikum bi sunnati ẹ dúró ti sunna mi anabi ni mo fẹ́ lọ mo fi nǹkan méjì lẹ̀ fún yín tẹ́ ẹ bá ti dúró ti dáadáa ẹ ní ṣínà síra ọlọ́run àti sunna mi sunna yẹn náà ni ta anabi sọ ó lè jọ́ra àyàn ó lè má jọ́ra àyàn níta anabi ṣe ó lè jọ́ra àyàn ó lè má jọ́ra àyàn ìntànṣe ta anabi bọwọ́lù ó lè jọ́ra àyàn ó lè má jọ́ra àyàn súnà sì tún bẹ tó jẹ́ fìlíyà àti tẹ̀ríkíyà ẹni tí ó bá wà lásìkò ànábì tí ò bá ṣe gbígbé jùlẹ̀ rẹ̀ náà kí ni jama súnà ni yẹn làwọn afáàbí máa ń sọ fún wa pé kódà àwọn gbólóhùn ìrántí ọlọ́run tá a máa ṣe láwọn ààyè kọ̀ọ̀kan yẹn náà ibi tá a bá ti rí pé ànábì ṣe léyìí níbí yìí àwọn ò gbọ́dọ̀ mú wọbẹ̀ kódà kó já pé ọ̀rọ̀ ìrántí ọlọ́run lòun náà gbọ́dọ̀ mú wọbẹ̀ ìgbẹ́jùlẹ̀ ń bẹ̀ yẹn ni sunna ìlọṣẹ́ ibi tá ànábì ti ń ṣe òun ní kíni òun ni sunna ibi tá ànábì yẹn ti ń ṣe tá a bá gbé wábẹ̀ tá a bá ń ṣe ń bẹ̀ kí ló dì yẹn ó di bídíà so agbègbè kan nìyẹn agbègbè mi ni pé nú àwọn pírọ́blẹ́mù tá a láwùjọ wa ìṣẹ́jú kan nìyẹn torí àsìkò a máa gbọ́ wípé alukur'an ó ti tó wa ó ti tó wa a nídìí kíní kan súnà kíní kan a nídìí ẹ kùránì nìkan ṣe kíní ó ti tó torí pé náà pírọ́blẹ́mù táwọn àlùfáà wa fèsì láwọn àsìkò díẹ̀ sẹ́yìn tó tí o tí ì pẹ́ nù táwọn sì sọ̀rọ̀ ń pa ẹ̀ táwa náà ṣàǹfààní láàrọ̀ ọ̀rọ̀ wọn ẹlòmíà ní fábí ayé hadisi ba'dahu yu'minun ọlọ́run ti sọ̀rọ̀ hadisi wo lẹ tún fẹ́ ṣe kíni lẹ fẹ́ gbàgbọ́ mọ́ àyìnmọ̀kan sì ni ọlọ́run ọba ń sọ̀rọ̀ fáwọn kèfèrí ó wá sọ oríṣiríṣi sọ oríṣiríṣi ọlọ́run wá ní lẹ́yìn tá a ti sọ yìí ta ni ó tún sọ̀rọ̀ tí ó tẹ́ yín lọ́rùn ta ni ó tún sọ̀rọ̀ tí ó wọ̀ yín létí ta ni ó tún sọ̀rọ̀ tẹ́ gbọ́ tí ìta sọ yìí ò bá wúlò fún yín ó wá di pé àwa lọ gbé yín sí irú ọ̀rọ̀ ti ànábì jama làákàyè gan téèyàn bá gbọ́ tùmọ̀ ń yé láti ibi tí ń bọ̀ tá a bá sọ̀rọ̀ sẹ́ẹ̀rí pé wọ́n da kéwúrú lára sòrò tá a ní nìyẹn àfa àgbà náà sì ní gbogbo orú wọn náà ń pera wọn làwọn míín náà sì ń pè wọn láwùjọ wa. àwọn lónìí ma farratna fil kitabi min shay'in gbogbo nǹkan láti fi sínú alukur'an kitaabu bẹ̀yẹn lawul mahfuz ni lọ́lọ́wọ́n bá ń tọ́ka sí pé inú lawul mahfuz ọlọ́run dárúkọ àwọn nǹkan kan ó ní kò sí nǹkan kan tí ń rìn lórí ilẹ̀ kò sẹ́yẹ tí ń fò ń sánmà kò sígbà kò sáwò kan gbogbo ẹ̀ làwọn ọlọ́run ọba ti ṣe kíni láti ní ètò lé lórí ọlọ́run wa ni máa ń farọ́ tí na fil kitabi min shay'in àwa ni ọlọ́run sọ pé kùránì yẹn kò sí tí ò sí ń bẹ̀. tọ́lọ̀ nsọ sì ń sọ ni pé laul mahfuz kò sí nǹkan táwọn ọlọ́run bò tá a fi síbẹ̀ àti ní ti ń bẹ àti ní tí ò tí ì bẹ tí ó padà máa bẹ kódà ní tí ò ní bẹ ti ń bẹnu kádàrá pé kò ní ṣe ni kò ní sí ó sì wà nù àkọọ́lẹ̀ pé kò ní sí àti ní ti ń bẹ àti tí ò bẹ gbogbo ẹ̀ ló lákọọ́lẹ̀ èyí tí ó bẹ tí ó bá bẹ bí ó ti máa bẹ tọ́lọ̀ sọ nìyẹn wọ́n wá tú sí wípé ọlọ́run sọ pé Qur'an gbogbo nǹkan ló wà ń bẹ àwọn àlùfáà wa kọ́lọ̀ ń bá ní sanwó lẹ́sàn-án lórí àwọn àfáà sunna àwọn afẹ́sì tó dáa púpọ̀ wọ́n ní súra yẹn suratul maida ẹ̀ suratu ali imran kọ́ wọ́n ní aya yẹn gan súra yẹn gan súra maka ni súra bọ̀ngọ̀ pé jàmá súra maka òní kódà àwọn àlùfáà tó máa ń sọ pé complete yẹ súra maka ni àwọn fámìlì sọ pé àwọn aya kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó jásí pé ó ní àlàkọ̀ pẹ̀lú madina náà ala kulli hal maka ni àsìkò tọ́lọ̀ ń wá àyà yẹn sì níyì tó tẹ̀ wọ́n ni pé Mákà ló ti sọ kalẹ̀ àsìkò tọ́lọ̀ ń wá sọ àyà yẹn kalẹ̀ ní Mákà kèmọ́tì ìsí àwẹ̀ ńgbà náà wọ́n sì ní ma farratina fil kitabi min shay'in pé kuraani gbogbo nǹkan ló wà ń bẹ sunna tọ̀ kò tí ì sí tafasilu irun ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí irun kì í tí Si, rere iṣẹ́ aji lọ́nà yẹn tí isi aji ti ń bẹ látàsíkò anabiwa Ibrahim gbogbo wa náà lámà yìí hùn àmọ́ yẹn Madina ló ti ṣẹlẹ̀ tabani ma farotna fil kitabi min shay'in lórí aya tó sọ̀kalẹ̀ ní maka sáà ti mọ̀ wípé nígbà tá a bá padà ara àwọn òfin míì tó ní Madina tó sì já sí pé Madina lòfin ti pọ̀ jù. àwọn usulu ahkamu díẹ̀díẹ̀ ló wá ní maka ní ti maka bẹ́ẹ̀sì lé lórí jùlọ ọ̀rọ̀ tawhid ló fi já pé àwọn mùsùlùmí kan ti lọ pàdé ọlọ́run tí wọ́n ti ẹ̀ máa ti ń jẹ́rùn tọrọ ọlọ́run ti ẹ̀ gbérùn kalẹ̀ káwọn tó kú àwọn yìí wọ́n máa ti ń jẹ́rùn wọn lọ pàdé ọlọ́run lẹ́ni tí ó márùn ni. so Madina làwọn tafasi làwọn òfin òfin Madina ló ti ṣe kí ni lọ́lọ́run ọba ti wá ló ti ń fọ́ ló ti ń fọ́ ló ti ń fọ́ ló ti ń fọ́ zaka gbogbo ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwẹ̀ madina láti lọ́lọ́run ọba ti yanjú ẹ a sì ń sọ wípé ẹ aya ń sọ pé gbogbo nǹkan ló ń bẹnu Qur'an àwọn èyí tí èyí ti sọ̀kalẹ̀ ń gbà ńkọ́ tí ò sí ń gbà náà bólafẹ́ tó wọ́n sí ṣubú àní ìrújú ni yẹn làwọn afáàfin wá fèsì pé àkọ́kọ́ èyí ń ṣe aya kì í ṣe aya Makkana kì í ṣe aya Madina. àyà maka ni àwa náà sì mọ̀ pé ànábì lọ ọdún mélòó ní maka ẹ́ àwọn jẹun àwọn afọwà ní sọ̀rọ̀ àwọn lẹ́yìn afọwà lẹ́ ń sọ̀rọ̀ ọdún mẹ́tàlá àwọn afọwà ti fèsì àwọn ti kọ́ wa wọn lọ ọdún mẹ́tàlá so ọdún mẹ́tàlá maka mẹ́wàá madina ṣé madina nǹkan kan sọ̀kalẹ̀ èyí ń jẹ́ ọ̀kan sẹ́rìnù àwọn àyà tí wọ́n tún máa ń wá lórí abala eléyìí ẹ̀jẹ̀ tún clear ọ̀nà òun náà ní gbólóhùn ọlọ́run wa Allah subhanahu wa ta'ala tọ́lọ́run ọba ní wa nazzalna alayka al-kitaba tibyana li kulli shay'in wa hudan wa rahmatan wa bushra lil muslimin ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba sọ kalẹ̀ fún ọ asọtira kalẹ̀ fún ọ tí ń jẹ́ àlàyé fún gbogbo nǹkan àti ìmànà àti ìkẹ́ àti ìròdùnú fún àwọn olùgbàgbọ́ òdodo. sẹ́rí eléyìí náà suratu nahli ni ọ̀rọ̀ yìí àyà yìí náà Mákà ló ti sọ̀kalẹ̀ lára nǹkan máa fi ń ṣẹ̀rí nù pé ànídìí sunna bọ́lọ́n sọ pé gbogbo nǹkan níbẹ̀ àti ṣàlàyé gbogbo nǹkan sínú Qur'an Mákà lélẹ̀ àyà Mákà lélẹ̀ tí ò ní rújú nígbà tó wá àyà Mákà táàbà wọn sọ pé ọlọ́run ọba ti yanjú gbogbo òfin nínú àyà Mákà ààwẹ̀ tó dé lẹ́yìn rẹ̀ ńkọ́ ìrun tó dé lẹ́yìn rẹ̀ ńkọ́ bó fẹ́ tó sí yẹn làwọn àlùfáà fi sọ pé ìtumọ̀ àyà yìí àìṣe làákà yìí ni ò wọn gbọ́ yé ìtumọ̀ àyà yìí ni wípé àlàyé ń tá a ṣe ló fi fún yín gbà tẹ́ ń bẹ mọ́kà ń ń bẹ táwọn ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún ànábì gbogbo ń ta òfin àlàyé rẹ̀ ń bẹ nínú ta fún ànábì èyí mi wá ń bẹ ó lè ní ìpìlẹ̀ ó lè jẹ́ pé àwọn foundation ni àwọn ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ànábì ni ó máa yànnà náà fún yín so. so torí ẹ irú àwọn àrújú báyẹn ká máa sọ pé ànídìí súnà ànídìí kinní kan lára àrújú eléyìí rújú tó já pé a máa lọ́n gbogbo ayé ni sọ àwọn àlùfáà súnà sì máa ń fèsì ẹ ní gbogbo ayé bí ẹ bá ṣe torí àsìkò ni àbá kú ọ̀rọ̀ àwọn àlùfáà súnà kankan wá lórí àwọn nǹkan yìí a máa ti sọ wípé àtọ́pìkì méjì ló dàpọ̀ mọ́ra wọn tó já sí pé ó tó láti yanjú lọ́tọ̀ọ̀tọ̀ so ṣùgbọ́n yìí tá a sọ yìí náà abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó lò ó ní sábàbí ìrántí fún wa lórí ntí a ti gbọ́ látọ̀dọ̀ àwọn àlùfáà wa fadilatu sheikh Yunus àti àwọn àlùfáà wa míì náà tí à ń gbọ́ ọ̀rọ̀ wọn kọ́lọ̀ ń dákun kó má ṣe ní balẹ̀jọ́ aburú fún wa hada wa sallallahu wa sallam ala nabiyina muhammadin wa alihi wa sahbihi. الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا